الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله ها نحن بفضل الله تعالى ومنه وكرمه قد اقتربنا من نهاية شهر الخير شهر الرحمة وشهر الغفران شهر رمضان الذي أنزل فيه القرآن أسأل المولى عز وجل أن يكتبنا جميعا من عتقائه من النيران وأن يجعلنا ممن صاموا وقاموا محتسبين الأجر عند الله ويكفر لهم ما تقدم من ذنبهم كما وعد بذلك الرحمن ما هي إلا أيام فنودع شهر رمضان وفي الأيام القليلة القادمة رطب لنا الشارع عز وجل أعمالا عظيمة وجعل لنا فرصا ذهبية تمر بنا في هذه الأيام والليالي وينبغي للمسلم أن يغتنم هذه الفرص فوالله رمضان هذا العام قد مضى ولن يعود في عمرنا جميعا نسأل الله عز وجل أن يعيد علينا شهر الخير أعواما عديدة وأزمنة مديدة بأعمال صالحة مقبولة عنده عز وجل بقيت أعمال هي قليلة وجليلة في الميزان ليلة القدر أيام وليالي الاعتكاف العيد عبادة عظيمة من العبادات المشروعة ومعه زكاة الفطر وزكاة المال فننبه أنفسنا عباد الله على جملة من الأحكام المتعلقة بهذه الشعائر نسأل الله لنا ولكم القبول وهو القادر على ذلك وهو على كل شيء قدير adúgbò fọlùwọ́ أترى لكم àtọrọ àlékún òkè ọlọ́run النبي ومحمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá ànábì wa muhammad náà sallallahu alayhi wa sallam àti ó fi dìjọ́ alkiyama rọmọsà ka gbogbo wa náà kúnnú wa. ẹ̀yin arúsìn ọlọ́run rọmọdọ́ọ̀nà máa ti ń dágbére ẹnu ẹbí ètò kù sí iná ọlọ́nkọ́ ka gbogbo wa kún ẹni tí a máa bẹ lẹ́mìí lẹ́lẹ́mìí lálàáfíà ara tá a fi gbààwẹ̀ náà tán kọ́ wá sí ọ̀rọ̀ wa lẹ́ni tó soríire nínú àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù tọdún yìí tí ò ní padà dorí burúkú mọ́ ó sì wá lẹ́ni tí olúwa bọ́kun iná lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àwọn ṣe olóore tá a ṣe nínú àwẹ̀ yìí jama mùsùlùmí lónìí yìí rọmọdọ́nà di ogún àti mẹ́fà èyí tí ń túmọ̀ pé bílẹ̀ tó ní bá sú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìmọ̀ ká máa pé àwẹ̀ kù mẹ́ta àbókù mẹ́rin kọ́lọ́nkọ́ mọ́sá gbà lẹ́sìn fún wa eléyìí la fi wá fẹ́ tara wa jí lẹ́nu ọba tó kù yìí náà gbogbo ẹni ọba sùn kó dìde o rọmọdọ́nù tọdún yìí ń lọnu kò tún padà wá mọ́ ń gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan wa o kódé èèyàn ò sì mà ẹ̀wò lòun ó ṣe kẹ́yìn lórí ilẹ̀ ayé torí náà gbogbo ẹni tí ò tí ì ṣe tó àti gbogbo ẹni tó ti ṣe náà àyè àlékún ní ìjọ mẹ́ta ìjọ mẹ́rin kò jù báwọn lọ tó kù mọ́ o ẹ̀jẹ̀ awáyè ká súnmọ́ lọ́wọ́ ọba wa ẹ̀jẹ̀ awáyè káwa náà gbà nú oore èyí tọ́lọ́wọ́ ọba ń pinnu àwẹ̀ yìí àánú ọlọ́wọ́ ọba ni ọlọ́run kọ́ mọ́sá jẹ́ kí awànú ẹni tí ó nípinnu àánú àti kẹrẹ̀ nínú oṣù àwẹ̀ yìí àti lẹ́yìn àwẹ̀ náà ẹ̀rọ àwọn nǹkan díẹ̀ tó kù nínú àwọn ọjọ́ díẹ̀ tó kù yìí Laylatul Qadri ètí lọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabijẹ́ ó yé wa pé òru abiyi òru ńláńlá ní táǹpẹ̀ ní Laylatul Qadri bẹ́ẹ̀ bá wá annabi ní ẹwà filashiril awafir nínú àwọn òru mẹ́wàá tọ́kagùn sí ọdún annabi tún fọ́dọ̀ àsísítì wa láti lè mọ́ kọ́lá sallallahu alaihi wasallam annabi tún jẹ́ oyé wa pé kọ́dà ó ṣeéṣe èyí tí ó súnmọ́ jù òun nú àwọn òru tá a máa pè ní odd numbers ìyẹn ni pé òru kọkànlé ní ogún ìkẹtàléní ogún títí tí ó fi di kọkàndínní ọgbọ̀n twenty nine ee láàrin èmi àti ìwọ méjì náà lọ́mọkù lọ́dún yìí òru tòní àtòru ọjọ́ twenty nine tá a mọ̀ pé bọ́yá àwẹ̀ kù kan àbáwẹ̀ ó pè ń jọ náà òní yìí ní twenty six ń ṣe kan nú àwọn òru tá a nẹ́bi júwe sallallahu alayhi wa sallam pé ó súnmọ́ jù kò sí pé jọ́nà ní Lailatul Qadr òru yìí kìí ṣe pa mọ́mọ́ fi rinlẹ̀ sallallahu alaihi wasallam pé déètì báyìí ní Lailatul Qadr o ó tún wá ná àwọn ìgbà wá míì tí ń súnmọ́ pé bàbá ní gbogbo odd numbers èyí tó tún súnmọ́ bá nẹ́bí ti ń júwe rẹ̀ nu ànẹ́bí ọ̀ jókòó ń jọ kan kó péjọ báyìí ní Lailatul Qadr sallallahu alaihi wasallam àmọ́ ànẹ́bí eléyìí tó tiẹ̀ tún súnmọ́ òun ní rújọ́ òní ìjọ òru 27 àmọ́ kọ́dà àwọn ẹ̀gbà wa mi wà táwọn onímọ̀ ní bá a bá kó gbogbo ẹ̀gbà wa ẹ̀rí tó wá lórí ọ̀rọ̀ Lailatul Qadri pọ̀ èyí tó tún súnmọ́ lọ́nà míì ni pé ọlọ́run a máa yí ọjọ́ Lailatul Qadri padà lọ́dọọdún ìyẹn ni pé bó bá jẹ́ 27 lọ́dún yìí kò necessarily kó jẹ́ 27 lọ́dún tí ń bọ̀ kò necessarily kó jẹ́ 21 torí náà ẹjá gbọ́ àdífì ànábì yé sallallahu alaihi wasallam ọlọ́run fẹ́ kémi rẹ ká gbìyànjú kọ́ pọ̀ láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tọkàngùn sí ọdún ní òjò fi hàn wá pàtó pé ìjọba ìnílé látòl kọdìrì àmọ́ lónìí tá à ń sọ̀rọ̀ ibi mo ti wí gbogbo opportunity tó kù òun náà lòru tòní mọ́júmọ́ ọ̀la àti òru ìjọ 28 mọ́júmọ́ 29 ọlọ́run kọ́ mọ́sàájọ́ bá wa dáadáa kí là ń pè ní Laylatul Qadri òun la Al-Qur'anil Karim mo júwe fún wa inú ọ̀rọ̀ olúwọ̀ ọba wa Laylatul Qadri khayrum min alfi shahrin Allahu Akbar òru yìí tí ò ní ju wákàtí mọ́kànlá lọ àbọ́pọ̀ ju wákàtí méjìlá ìyẹn ni pé láti mọ́gíríbì ìjọ kan di àṣùbà ìjọ kejì ní ti ń jòrú náà nínú ṣẹ̀ríà o gbogbo rẹ̀ nínú wákàtí mọ́kànlá àbólé díẹ̀ àbódí díẹ̀ bí ti rí láwùjọ tí wá ń bí inú ọlọ́run ti ẹ̀ sànú wa sẹ́mi pé àwọn kan gbogbo òrùlé látòlù kọ́dìrì tí wọn ò ní ju wákàtí méjì lọ ọlọ́run sànú wa lápalẹ̀ yìí púpọ̀ níbi ọlọ́run dá wa sí bẹ́ẹ̀ ni àwọn kan bẹ láyé lónìí nísìnyí twenty two hours ni wọ́n gbà wẹ̀ gbogbo alẹ́ tí wọ́n ní just for two hours àwọn oní twenty ń bẹ kọ́dà àwọn oní twenty three àmọ́ bẹ́ẹ̀ ń gbà míì àmọ́ lọ́dọ̀ tí wá ń bì yìí òru yìí ogun yẹnyẹn kò ní ju wákàtí méjìlá lọ olúwa wa ní lẹ́nu ọba wákàtí méjìlá tí ò tójọ́ kan yìí bọ́ ọba ṣe ń tọ́lọ́wọ́n ọba fẹ́ lóru yìí tọ́lọ́wọ́n bá tẹ́wọ́ gbà á yóò ṣe déédéé bí ìgbà tó fi ẹgbẹ̀rún oṣù sin ọlọ́wọ́n ọba ẹgbẹ̀rún oṣù ń túmọ̀ ọgọ́rin ọdún ó lé mẹ́ta àtòṣù díẹ̀ more than eighty three years ìyẹn ni pé bí ìgbà tó pé ní ọlọ́run fẹ́ fún ọ ní fa eighty three years in just one night ǹjẹ́ ń jẹ́lé látò kọ́dírì nù bọ́lọ̀n bá fèèyàn ṣe kò ń gẹ rẹ̀ ìbáda òru kan yìí khairun min alfi shahari olùwàlọ́lọ́lá onílàádá ju èyí téèyàn ṣe fún ọgọ́rin ọdún lé mẹ́ta lọ torí náà ló fi jẹ́ pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam ń gbọ́ ọmọ yìí ẹ̀ wọ́n ní bí òru àwọn òru tá a wà nú ẹ̀ yìí bá ti bẹ̀rẹ̀ ìyẹn ni pé láti ọ̀kan lé ní ogún mẹ́tàlé ní ogún tí ó sì fi sọdún ànábì sùnmọ́ sallallahu alaihi wasallam ànábì ṣe kí ni o bí ó sùn yọ ya sùn lọ́sàn ni gbogbo òru lànábì fi sin lọ́hùn náfìlà qira'atul Qur'an gbogbo ìbádà al-adhkar gbogbo dáadáa máa ké kùránì máa fọlọ́hun ọba máa yan náfìlà máa ṣàdúà níta nábì máa fi àwọn òru wọ̀nyí sẹ́nu ẹ dákun gbogbo ẹni tí ó bá ti waste time léyìí tó lọ ẹnu èyí tó kù díẹ̀ yìí náà yorùbá lóòrùn tó kù ń ta náà ó tó sásọ ọgbẹ òru òní òru ọ̀la òru ọ̀túnla títí tá a fi sọdún ìwọ náà gbìyànjú anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun yẹn sùn rárá láwọn òru yìí bí wọn bá tiẹ̀ sùn wọn náà máa dìde jí àwọn àsìkò fani tó yẹ ní bẹ́yẹn bá ṣèjọ́ kan yóò ṣe déédéé ti three years ọlọ́mọdé àjọ àǹfààní nù o kí là máa wá ṣe nílé látòlù kọ́dé torí pé gbogbo ń tà ń wí yìí ẹ máa underline rẹ̀ bẹ́yẹn bá ṣe ń tọ́lọ̀ ń bẹ̀ ni o òun ní ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ bẹ́yẹn bá ń ṣe ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ tọ́lọ̀ wọn ọ̀bẹ́ ń bẹ́ẹ̀ yọ yà tún gbẹ̀sẹ̀ ni kò sí ládá tí ó gbà o anabuwa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ fi sànú ayé gbogbo ẹ̀ lọ́wọ́ ni ó kílẹ̀ sí wa ìyá ńlá wa aisha radiyallahu anha ọlọ́nkọ́ mọ́sá kí a ti gẹ̀ fún anabi àti gbogbo àwọn ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam ìyá wa aisha ló bí ọkọ rẹ̀ léyìí tí ń jàǹfà nífà wa lónìí ya rasulallah eré òjíṣẹ́ ọlọ́run bọ́lọ̀ ń bá ní ma òru Laylatul Qadri tí mo sì ṣe ìbádànù rẹ̀ kí ni ma ṣe ẹ̀rí pé it's a straightforward question tó sì attract a very straightforward answer ànábì ọ̀lọ́lọ́run qala sallallahu alayhi wa sallam quli allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ànábì ń dáyà ńlá wa Aisha lóhùn jọ náà pé ah bọ́lọ̀n bá ní orí bàádà sí ilé látòlù kọ́dírì mẹ́jẹ ó sú ọ mẹ́jẹ ó rí ọ ìntọ́ ma wí jáde jù òun ní pé kíni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ẹ̀dàkùn gbogbo ẹni tí ọba ma kọ́lọ̀ ọkọ ọba àdúrà téèyàn máa ṣe lóru ilé látòlù kọ́dírì òun lè dá ànábì kọ wáyé o sallallahu alayhi wa bọ́ bá wá ṣe léyìí tán tọrọ gbogbo orí tó fẹ́ láyé má gbàgbé náà mọ́jọ ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàbí àwọn tó ṣe pé ayé ayé nìkan olúwa ní gbogbo tó bá ipá ayé nìkan ní tọrọ máàláhù fil akhirati min khalaq kò ní tí ó gbà lọ́rùn ní wíwọn o ọlọ́mọ sọ̀rọ̀ èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ o mùsùlùmí lẹni tí ó máa ṣàdúrà kọ́ dá láyé kálkìyàmà náà ó sì rọrùn torí bá a ti wà á pẹ́ láyé tó á pẹ́ lálkìyàmà jù bẹ́ẹ̀ lọ ọlọ́nkọ́mọ́sá àjẹ́ torí náà èsì ní lọ́dọ̀ ọ̀gá wa anábùwà muhammad sallallahu alayhi wa sallam bọ́ba pé yẹn máa ta tẹ́ǹtì ní anábì owó ìjọhún pé lọ́ọ́ wá tẹ́ǹtì tó ta lórúlé látòlù kọ́dúrì bọ́ba pé a máa ṣe wáàsí anábì ó ṣe wáàsí lóru kínní lórúlé ẹjá kan ẹjá gbọ́ ìsìláàmù wáyé alimami ibn al-qayyim inú àwọn àgbàfà wọn ní sẹ́rí gbogbo bá dàtọ́ lọ́nba ti ní lásìkò báyìí nǹkan báyìí ni ẹ ṣe kò sí nǹkan míì tó lọ́lá ju nǹkan òun lọ ni òun làwọn afa bí wọn bá ń túmọ̀ sẹ̀rí àwọn ní bẹ́ẹ̀ yẹn bá lọ hajj lápèjúwe wọ́n ń pè àwọn ibìkan ní alimabiitu alimabiitu ìtumọ̀ ẹ̀ ní pé ó sùn alimabiitu bí Mina alimabiitu bí Musdalifa kéèyàn ó sùn ní Mina kéèyàn ó sùn ní Musdalifa wọ́n lẹ́ni tí ń bá yan náà fìlà ń jọ náà kò gbọ́ ìsìlámù yìí Allahu Akbar nàfìlà ìyẹn ni pé ntọ́lọ̀ ń fi o ṣe òun ló specify fún jọ òun níjọ anabi dé Muzdalifa kí ló ṣe ó sùn ni sallallahu alayhi wa sallam ẹni ọba wa ni wọn dáhùn nàfìlà kan lálẹ́ ẹjọ́ náà a ó kú àìmọ̀ tí ń ṣe ẹ dákun àwọn àlùfáà wọn ni ká máa sọ wọn ní lápèjúwe ńjọ léyà kò sí iṣẹ́ téèyàn lè ṣe tó ní ládájú kọ dúnbù ẹran kọ pẹran léyà lọ torí pé whatever tọ́lọ́n ti specify fúnjọ́ kan fún wákàtí kan fóru kan ntọ́ da jù tọ́lọ́n fẹ́ jù nìyẹn ìmọ̀ wá ṣe nǹkan míì òun ni mo wí ni kò ní láádá bí ọba tún lẹ́sẹ̀ nú pẹ̀lú ọlọ́run kọ́ mọ́sá àṣọ ìmì àti wọ́n bi àdáda lẹ́sìn kọ́ mọ́jà máa ṣe ntọ́lọ́run ọ̀bẹ̀ wá torí náà dákun ní kúkúrú Lailatul Qadri òru ẹ̀sìn ni kìí ṣe òru ayẹyẹ kìí ṣe òru à ń tẹ káàdì kìí ṣe òru à ń pín envelope gbogbo eléyìí ẹwáyé rẹ̀ síjọ́ míì wọ́n bí anábì gẹ́gí láàmà ṣe ń lé látòl kọ́dírì hádà máa kọ́lá hù sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn bínú ilé rẹ̀ lọ wà ní bọ́ jáde lọ mọ́sálásí ni máa yàn náfìlà máa ṣàdúà àdúà rẹ̀ tó wà máa kí al-Qur'an al wàá jẹ́ ìta anábì rẹ̀kọ́mẹ́ndì yọ wọn òun ni ọjọ́ pọ̀ allahumma innaka tuhibbul afwa fa'fu níbi tí aráyè àdádá lẹ́sìn dé nílẹ̀ yorùbá kọlọ́nkọ́mọ́sá làwa ń bẹ̀ ǹjẹ́ mọ̀ pé Laylatul Qadri yìí ọ̀sán làwọn kan tó ń ṣe Laylatul Qadri nìsín Laylatul Qadri ọdẹ nàìjíríà ọba di Naharul Qadri kọlọ́nkọ́mọ́sá sànú èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ yẹn bá ti gba ṣètọ́ni láyé tí ò dóńbi tọ́lọ́ ń wí tí ò dó ń bi tá ànábi wí bí ó ṣe máa wá wọ́ èèyàn lọ́nu èèyàn náà padà rí i pé kọ́dọ̀ ta ko common sense ńgbọ́ lọ́n bá ní leilatu alikadir tó yí pé lọ́sàn-án làwọn wá ń pé a security of àyè gba ká ká ṣe kínní ìlálẹ́ ẹ á ṣe láàárọ̀ náà wọ́n ń ṣe leilatu alikadir àárọ̀ ńlẹ̀ yorùbá nìṣẹ́ wọ́n ń ṣe leilatu alikadir ọ̀sán ńlẹ̀ yorùbá ọlọ́nkọ́mọ́sá sànù wa o ẹ kó já dóńbi kí lọ́lọ́run Muhammad sallallahu ẹ̀dàkùn ẹja gbìyànjú orúkà yìí khairun min alfi shahr ọlọ́lá ju ìbáadà 83 years lọ ẹ̀rínú tó kù níbi tọ́jọ́ kù sí yìí al-i'tikaf sunnatu nabiyyi sallallahu alayhi wa sallam kéèyàn ó lọ kóra dúró ní mọ́sálásí ní gbogbo àwọn ọjọ́ àtàwọn òru tó kù yìí anabi àmọ́ ṣe o sallallahu alayhi wa sallam kí wá ṣe dandan pé a ah, onítẹ̀mí sí ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí ọyẹ ń ti wọlé láti òru twenty one ni ìyẹn ní ẹtì káfù tó pinnu ìjọ mẹwẹ wá kódò ó lè ṣe ẹtì káfù jọ kan ó lè ṣe jọ méjì ó lè ṣe mẹ́ta àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ṣe mọ náà ni ó gbà lọ́dọ̀ Ọlọ́run o àmọ́ n táwọn wí ni pé má jẹ́ ìwọn ọ̀dọ̀ lágaraga ah, àkàṣà kání mo sì ti gbọ́ ni èmi náà bá ti bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ lónìí náà kódà bẹ́ẹ̀ ọba ráyè ó lè ṣe ẹtì káfù ọ̀sán ó lè ṣe ẹtì káfù tòru ẹni tí ń lọ bí iṣẹ́ rẹ̀ lápèjúwe ẹ mẹ́jà á da ṣẹ̀rí ọlọ́run pọ̀ afẹ́ lọ ṣe é ti káfò pé ká máa wá jàǹbá àmọ́ nàbí àti ń ṣiṣẹ́ káwá wẹ́ni tí ọmọ bá wa sáìn pé wọ́n bẹ ní ìtìkáfò ẹ máa bá wọn sáìn ìtìkáfò tọ́lọ́run àti tànẹ́bì kọ́ wọn o o lè ṣe ìtìkáfò rẹ béèrè lọ́dọ̀ àwọn àlùfáà àwọn ṣàlàyé fún ọ bọ́ bá ti wọlé ní mọ́gíríbì lálẹ́ bọ́ bá sì dẹ̀yìn àṣùbọ̀ jáde ọmọ lọ bí iṣẹ́ rẹ ọlọ́run ọkọ̀ ládàá ìtìkáfò òru fún ọ kò sí tọ̀sán bẹ́ẹ̀ islam ẹ̀sìn tó rọrùn ni àwa ni ẹja wádìí bá àti ìsìn torí náà nínú àǹfààní ńláńlá tó kù òun ni àlẹ́ àtìká gbogbo mọ́sálásí tí wọ́n bá ti ń ké jimá tí wọ́n ń ké jàmá gbogbo ẹ̀ láti lè ṣe ẹ̀tìkáfù wa bí wọ́n bá wà ní ẹ̀tìkáfù ẹja béèrè kí la ṣe kí la lè ṣe àì jáde kó ní ẹ̀tìkáfù àfi tó bá di lọ́rùrí tó bá jẹ pé à lọ́nà míì kò sí tọ́ílẹ̀tì nítòsí mọ́sálásí àwa tọ́ílẹ̀tì níbi tí ó jìnnà kọ̀sẹ́ni tí ó gbóúnjẹ fún wa àwa ríbi tí ó jìnà láti jẹun àwọn nǹkan tó necessary lásán òun là máa jáde fún ní ẹ̀tìkáàfù àìlọ kí á láàárẹ̀ ní ẹ̀tìkáàfù àìlọ bá wọn sìnkú bẹ́ẹ̀ bá wà ní ẹ̀tìkáàfù gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ dákun ẹja wádìí rẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدقل دولون وباواليكسي عليكم كيولون واتانور قبى النبوة محمد صلى الله عليه وسلم أتبقى وعلى النبي àtàwọn sọ̀hábí النبي àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá ànábì náà tí ó fi jama mùsùlùmí nínú àwọn tó kù báwẹ̀ tí ń tán lọ yìí kọlọ́nkọ́mọ́sá gbà á lẹ́sìn fún wa kọjá mi wọ́n rẹ́yìn oṣù náà kọjá sí púpọ̀ rẹ̀ láyé àti láyé rọrùn. àlẹ́ìdù ọdún ìjà àmọ̀ pé bá a dá ẹ̀sìn lọ́dún bẹ́ẹ̀ ni a máa gbádùn gbà mí bàbá sì láníyàn tó dá olúwo sì tún wa ńlá dá ní tó ń jẹ́ ìsìlámù ni kéèyàn sọdún ìbáàdà ni torí náà gbogbo mùsùlùmí gbogbo position tó o bá wà olówó olówó orówó ra sọ o orówó ra o dákun jẹ́nu rẹ̀ àtàwọn aráalé rẹ̀ ó dùn bọ́ba dìjọ́ ọdún ìbáàdà ni sẹ̀ríà ni súnà nàbì ni sallallahu alaihi wasallam kìí ṣe dandan pé nígbà tí ọwọ́ sí nǹkan ta yìí nígbà tá àwa téèyàn rówó ra sọ yìí gbogbo ń tọ́ bá ní náà ọ̀dà èyí tó dáa jù nínú aṣọ rẹ ni ọwọ́ lọ́jọ́ ọdún òun là nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam inú sunna nẹ́bì ni ká gba àwọn tí ń bẹ lábẹ́ wa láyè nígbà yìí ti halali kájà wọn náà ọmọ ìyàtọ̀ pé a òní lọ́dún ká fún àwọn ọmọ ní ta lágbára ní jíjẹ ní mímu ní wíwọ̀ ká mú wọn lọ bí tí wọn ó ti ṣeré ní eré ti halali gbogbo ọ̀tá kó sunna tà nẹ́bì o sallallahu alayhi wa sallam e àmẹ́ gbogbo àwọn ibi tọ́lọ́mbà tí lóun gbà wá láyè yìí ṣètọ́ nínú wàá sá síbẹ̀ gbogbo ẹni ọba ní ọmọ ọmọ rẹ wá kí wọ́n wá jó kí wọ́n wá kọrin èyí wọn ò sí nínú ọdún tọ́lọ́ ń yọ̀ǹda fún mùsùlùmí o ẹ máa wá mọ́mọ wá kíní kan ní ọ̀wá láti ìbàdàn kíní kan ní ọ̀wá kọrin láti èkó ẹ dákun ẹja jìnà sí gbogbo ń tọ́lọ́ wọn ọ̀bẹ wá ọlọ́run gbà wá láàyè ká sọdún àmọ́ kò gbà wá láàyè ká ṣe haramu gbogbo ẹni tí ó lọ ilé ọtí lọ sọdún bẹ̀rù ọlọ́run mọ́jọ́ jẹ́ pé gbogbo ọjọ́ náà gbogbo ládàá rọ̀mọ̀dánà rẹ lọ dà sí kudu gbogbo ẹni tó pé zina ní fi ń sọdún kó bẹ̀rù o ọlọ́run ọba tí èlé ni kó tó mú yàn olúwa yọ̀ǹda kẹ́yìn òpin torí ipá ń sọdún nítorí ọmọ ọpọlọ́run ọ̀fẹ́ káwá pé ìbínú ọdún la wà ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ sọdún kò ní kírun àsìkò nítorí pé ní ọdún la wà gbogbo eléyìí ọ̀dà o ọlọ́run kó má bínú sí wa o àmọ́ ẹ̀rí bàbá ti mójútó gbogbo eléyìí kèé ṣe haramu ọmọ àwọn ọmọ rẹ lọ bí táwọn náà ti ṣe é kí wọ́n gun òkè kí wọ́n bọ́lẹ̀ ra nǹkan ọdún fún wọn ra nǹkan ṣeré fún wọn olùwà fẹ́bẹ̀ ànábì fẹ́bẹ̀ sallallahu alaihi wasallam ẹjúmọ́jà sáhun bẹ́ẹ̀ yẹn bá ti lágbára mọ́ àwọn ọmọ tí ń fẹ́ràn kan jẹun ẹ̀fún wọn lẹ́ran méjì ń jọ́rẹ́ ọ̀dà bẹ́ẹ̀ káwọn ọmọ náà mọ̀ pé ah, àsáwà náà lọ́dún ànábì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam táwọn kan fẹ́ kọ̀ fáwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe nínú ọdún ànábì ní ẹ̀fún wọn lẹ́ o fa inna li kulli qawmin gbogbo ọjọ́ lọ́jọ́ ọdún tí ẹ o wàhádà ọjọ́ ọdún tí wà náà ni ọlọ́mọ́sà àjà sọdún dùnú nínú tí ó tún kú lẹ́nu ìgbà tí Ramadan kù yìí èyí tó lórí tọdún kọ́lá nabiyyu sallallahu wa sallam ń jẹ́ ọdún lọ́dọ̀ ọlọ́run gbogbo èèyàn ń sọdún ìyẹn ni pé jọ́ ọdún tí aláṣẹ mùsùlùmí bá kéde pé àti rọ́ṣù àwẹ̀ ọba jẹ́ 29 kọba sì jẹ́ 30 àìgbọ́ ìsìláàmù yé ìtakòlànà nẹ́bì sallallahu alaihi wasallam òun ni káwọn kan ó pàwọ̀ lọ ìdì lónìí àwẹ̀ ti wè pé àwa náà ṣe ti wa lọ́la lẹ́yìn bá gbọ́ ìsìláàmù yé kọba mú o gbogbo ọjọ́ tálàṣẹ mùsùlùmí ìlú yín bá kéde pé jọ́ náà lọ́dún ànábì níjọ́ náà lọ́dún lọ́dọ̀ tọ́lọ́n gbogbo ẹni tó bá sọdún jọ míì ọ̀tàkùlànà ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí nu tó kù zakatul fitri òun ni ká yọ jáka lára tí olúwa bá ṣe fún wa tí a gbọ́dọ̀ ṣe kọ́dà dandan ni zakatul fitri yìí òun yìí ṣe bọ́yá mo fẹ́ ká yọ zaka oúnjẹ tá a máa fún àwọn aláìní kama rawahu ibn abbas radiyallahu ta'ala anhuma qala farada nabiyyu sallallahu alayhi wa sallam zakatul fitri tu'matan lil masakin wa tuhratan lis sa'imin ọlá nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam inú tó ṣe ń dandan tọ́pa aláṣẹ rẹ̀ òun ní ká yọ jáká oúnjẹ fáwọn aláìní yọ́ máa jẹ́ ìfọ̀mọ́ fún aláwẹ̀ níbi kùdìẹ̀kùdìẹ tó bá ti wà nínú àwẹ̀ rẹ̀ yóò sì máa jẹ́ oúnjẹ àti ìdùnnú fún gbogbo àwọn aláìní káwọn náà fi sọdún kí wọ́n mọ̀ pọ́dún bẹ́ńtà ẹ̀ wá rí controversy tí ọ̀ necessary tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé kí nísìnyí ẹ̀ǹjá fowó yọ ẹ̀ǹjá fóúnjẹ yọ wọ́n máa wulẹ̀ dààmú ara rẹ̀ sábẹ́ẹ̀rẹ̀ kébò lànàbí yọ tiẹ̀ sallallahu alayhi wa sallam torí pé ńjọ́ tọ́lọ́run ṣe òfin fànàbí òfin zaka méjì lọ́lọ́run gbélé lọ́wọ́ o ó sọ zaka tówó fún ó sì wá sọ zaka ti kíni tó ń jẹ fún àwọn ní authority àti dàápọ̀ lónìí kò ì pé fatiwa wa ni pé ẹ máa fowó yọ ọ́ owó àwọn aláìní nídi owó ju oúnjẹ lọ àwọn aláìní ayé ànẹ́bì náà báwọn náà ti rí nù kò sẹ́ni tí ò ní ta ní ń bẹ tí aláìní kan tẹ́ fi lọ pé oúnjẹ lọ fẹ́ àbówó tí ò ní pówó ni ó mú wa torí náà ẹja farabalẹ̀ ká mọ̀ pé pilẹ̀ ń bẹnu ìsìlámù tá ń tẹ̀lé méjì lọ́lọ́run fi rán ànẹ́bì ó kọ̀ kan náà ló sì pé méjèèjì fún kí ló pé zakatu ọwọ́ alọ́kan owó ni ẹ yọ ọlọ́kan kí fi yọ oúnjẹ ni ẹ fi yọ eléyìí ni bàbá kó gbogbo àwọn alfa nínú islam jọ látòrí ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó sì fi dòní tá ń sọ̀rọ̀ yìí more than ninety something percent àwọn alfa nítí wọ́n wí là ń wíyẹ o pé ẹ má da zaka owó pọ̀ má zaka àti kíni oúnjẹ ẹ àmọ́ àfa lámọ́yìn báyìí náà wí àfa àfa mi náà máa wí ẹ àwọn eléyìí ó sì níjà nú. No, àwọn nǹkan báyìí ń bẹ ayé rẹ̀ ń bẹ nínú sẹ̀ríà pé àfa yìí lòun rí báyìí lápèjúwe ẹ máa gbọ́ àwọn ìmáàmù ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí a ń tẹ̀lé nu madhahibi fikri alimamu abu hanifa alimamu maliku alimamu alimamu shafi'i alimamu ahmad ibn muhammad ibn hanbal nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí mẹ́ta nínú wọn ló wí tàn wí pé àìfowó yọ zakatul fitri o alimami abu hanifa nìkan ó sì nídìí tá abu hanifa náà fi wí òun ni pé bí a bá assess situation tó ṣe pé ní nídìí ọkọl fún pé owó ni ó wúlò fẹ́ ní báyìí it's not a general fatwa lápèjúwe ní àwọn alfa wa nílẹ̀ saudi arabia alimamu muhammad subayi rahimahullah imamu gbogbo maka lójú ayé wọn mo gbọ́ lẹ́nu wọn báyìí tí wọ́n bi wọ́n pé àwọn èèyàn tí ń bẹ lamẹ́ríkà ló bí wọn wọn ní gbogbo àwọn táwọn ọyọ jáka fún lọ́jọ́ ọdún àwọn aláìní amẹ́ríkà wọn ò ní kíchìnì aláìní ìlú èbó kò ní kíni kò ní kíchìnì kọ́dà ń jọ ọdún bàbá níbo ni ó ti wá jẹun ọdún ọ̀ni yọ lọ rẹ́sítọ́ráǹtì náà ni ẹ dákun bàbá wa gbé àìlùbọ́fẹ́lẹ́ yìí àbá gbé rẹ̀ sí fún ṣé aṣọ kan irú eléyìí ni wọ́n ń wí pé ah, bàbá rí bẹ́ẹ̀ ẹ̀fà àwọn èèyàn lówó kí wọ́n lọ jẹun rẹ́sítọ́ráǹtì náà nígbò ìgbé ọdún náà níbo làwọn ó ti jẹun torí náà ẹ̀dá kan a ní authority àti yí nǹkan kan padà nínú sẹ̀ríà and that is the key point níjọ́ tọ́lọ́run ó fi zakara nẹ́bí méjì lè ràn kò sì dàrú kò sì gbàgbé ó jíṣẹ́ tówó ó sì jíṣẹ́ tí kíní ó jíṣẹ́ tó ń jẹ ọlọ́run fún mi àtiwọ́ àwọn mẹ́rin àbíbẹ̀ ọ̀bá nẹ́mọ́dù ọwọ́ rẹ tó kún báyìí ó bu ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹrin òun ni tèèyàn kan ìwọ́tọ̀ ọba lè máa ṣe wàhálẹ̀ ilé àwọn àlùfáà àti wọ́n ní kílò wọ́n ní sá ti yọ nǹkan bíi three kilograms bọ́ ọba ti yọ tó tó kílò mélòó kílò mẹ́ta ó ti tó fún orí èèyàn kan gbogbo oúnjẹ tára àlú bá ń jẹ òun ló lè fi yọ àwọn wo la máa gbé fún òun làwọn tí ò ní o àyè lọ gbé jáka wa fẹ́ni tóun náà ní tí ó yọ jáka olùwọ̀ sọ́bẹ̀ o tu'matan lil masakin ànábìlá àwọn mẹ́sìkínú àwọn atẹ́wọ́gbọ̀rẹ́ aláìní àwọn ni wọ́n ní o gbogbo èèyàn ní sí máa yọ jákà yìí àtẹni ọgbàwẹ̀ àtẹni tí ọgbàwẹ̀ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà kọ́dà àwọn àfáà níbíyàwó rẹ̀ bá ń bẹ nú oyún ọ̀dà àkọyọ torí náà kò nídìí pé ńgbà tí wọn ọgbàwẹ̀ kò nídìí ayọ̀ gbogbo mùsùlùmí là máa yọ fún tani ma wá yọ òun lẹni tó ṣe pé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti ń jẹun gbogbo ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó yẹ pé táwe tán yìí àbí káwe ó tó dé oúnjẹ rẹ̀ ọrùn rẹ̀ lọ́wà jáka rẹ̀ náà ọrùn rẹ̀ lọ́wà o bí yẹn bá ti lágbára ma ẹ dákun ẹja gbìyànjú ọlọ́nkọ́ mọ́sá gbà á lẹ́sìn fún wa. ńgbò là á yọ jáka yìí gbogbo ẹ̀ lànàbí wí anabi sallallahu alayhi wa sallam nínú hadith ibn umar radiyallahu anhuma anabi lẹ́ni ọba yọ wa ibn abbas radiyallahu anhuma anabi lẹ́ni ọba yọ kó tó di pé akídì fahiya zakatun makbula wa man addaha ba'da salat fahiya sadaqatun mina sadaqat jákà tọ́lọ́wọ́ tẹ́wọ́ gbà òun lè ta yọ kí wọ́n tó lọ ìdí ìyẹn ni pé ká tó lọ kírun ọdún bẹ́ẹ̀ yẹn bá ti wá délé rẹ̀ tọ́ dẹ̀yìn ọdún yọ yọ o ọlọ́ o yọ san gbèsè o àmọ́ bọ́lọ́ wọn bá jẹ́ ẹ̀gbá ọlọ́wọ́n ká kún sàárà kan àwọn sàárà ni ìyẹn ni pé kò ní ládá tó èyí tá a yọ ká tó lọ ọdún ẹ̀kọ́ wa láì fi bẹ́ẹ̀ yẹn bá wo pé láàárọ̀ ọjọ́ ọdún láàmú wa ṣẹ̀ṣẹ̀ ṣe wàhálà alìmọ́ra wọn tá a fún Ibn Umar radiyallahu anhuma ó ní mo bá lọ́dọ̀ àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ yọ kalẹ̀ qabla al-eid bi yawmin aw yawmayn bọ́dún bá gbogbo eléyìí lílànà tá a bá ń lẹ̀ ẹ̀sìn já tẹ̀lé ibi eléyìí ni ọ̀la wáwá o ọlọ́nkọ́ mọ́sá já là ní ayé àti lálùkìyàmà allahumma ansur man nasara hadha ad-din واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم انصر إخواننا المضطهدين في كل مكان اللهم انصر المظلومين في كل مكان اللهم أعز الإسلام وأهله وأذل الكفر وأهله اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على من عاداهم اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله